kò tí ẹnì kankan tó kàn dẹ̀ mọ́ ẹ lẹ́yìn bàbá alàgbà tán sọ pé ẹ wọ́n mú ewé kan mọ́ Jésù wọ́n mú orógbó mọ́ Jésù èmi ò wá mọ̀ ètò kan Jésù mọ́ orógbó àti Jésù mọ́ ewé o èmi ò mọ̀ o ẹlòmíì lè ní ẹ̀bùn spiritually àìmọye ọmọ ọlọ́run bí pẹ̀lú ẹ̀bùn tó máa gbé wáyé tó bá sọ pé òun gba Jésù kò mí pé kó ta ẹ̀bùn ẹ̀nù ṣọ́rọ̀ mi yé yín so ẹ jẹ́ àbá pẹ̀lú. ìwà bí a ṣe ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìsìn yìí olódùmarè ẹ̀yin ni ọba tó ń jẹ́ alpha àti omega ẹ máa ṣíwájú wa ẹ máa kẹ́yìn wa lẹ́yìn ìsìnkú yìí ọlọ́run ẹ gba gbogbo ògo ẹ má jẹ́ kí lẹ́yìn rẹ̀ wàhálà ìdààmú ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ ẹ gba àkóso ohun gbogbo àwọn tó fi sílẹ̀ àti ọkọ àti àwọn ọmọ àti ilé àti ìjọ ọlọ́run alágbára ńlá ẹ gbàkóso gbogbo rẹ̀ adúpẹ́ torí ti ṣèyí fún wa ẹ aláṣẹ ọ̀run gbogbo ẹ̀yin màlẹ́kà òde ọ̀run ẹ sọ̀kalẹ̀ bá wa pé holy michael gabriel raphael jure lẹ́yìn àgbààgbà mẹ́rìnlélógún òde ọ̀run ẹ̀yin ẹ̀dá alààyè mẹ́rin ẹ sọ̀kalẹ̀ ní wákàtí ọ̀kẹ́ wá bá wa ṣe gbogbo ní ìkẹyìn rẹ̀ a ó túbọ̀ fi ọpẹ́ fún yín a dúpẹ́ torí pé ti ṣe èyí fún wa ní orúkọ jésù kristi olúwa wa. now people are still saying wa wa wa this is her husband fẹ́yìn tell about bá woman let me zoom this video let me zoom it very well now that's her husband her, her two daughter ọkọ woman yẹn nìyẹn pẹ̀lú ọmọ ọmọ ẹ̀ méjì ṣé mo gbà <coughs> because on that video I can see that man talking to those girls ṣé woman yẹn obìnrin nìkan làwọn ọmọ tó bí ọkọ ẹ̀ nìyẹn àtàwọn ọmọ ẹ̀. ọkọ woman yẹn nìyẹn àti àwọn ọmọ ẹ̀ she was born as a Muslim and she graduated from Islamic school she can read the whole Quran and using it to pray as well she has helped a lot of people throughout Japan ah uh -uh, look at her look at her here look at her here. ó ní tekibir Allahu Akbar so from that woman you know she's a Muslim so video yìí òun ló ní alàgbà kan rí ní last week tálàgbà yẹn tó ní tó ṣe disclaimer fún obìnrin yẹn wọ́n ní kò sí kan tí ò sọ tán lálàgbà yẹn ní we disown you you are not part of us you are not part of white garment church because you are singing subuha anola am in the church of Jesus we disown you we disown you ṣeré ìyẹn alàgbà kan wà àwọn tó ń pọ́n yín lé ni o tó ń pè ní touch not my anointing ẹ̀yin alàgbà tó yẹ kó pàdé kó fún yín nífọ̀ tí olóyè kó bá yín tẹsẹ̀ elébọ̀ tí èèyàn bá ti ṣe nǹkan ẹ̀yin lẹ bínú jésù ò bínú jésù ò sọ pé òun dì sóònù ẹ̀ torí pé ó kọ ṣubú àná láyé but you just come outside you quickly disclaim person eh he's disgracing <laughs> jesus christ he's disgracing white garment he's disgracing ta lẹ́yìn ta lẹ́yìn tẹ́ fẹ́ máa judge nǹkan tọ́lọ́run fẹ́ fi judge èèyàn ta ni yín and the, uh, they said the alàgbà brought that video down yesterday night abi this morning because this woman ó ti lọ because they said the Alagba keep threatening this woman and i don't I, we did not even see the video ó dẹ̀ ni pé woman yóò fún lésì tó fi kú kò fún alàgbà yẹn lẹ́sẹ̀ tó fi kú now alàgbà yẹn wọ́n ló wá update fún woman yẹn wá update fún pé kó rest in peace after tó ti threaten ẹ pé o disclaim ẹ nínú Jésù because she sing subo and not lie in her church kí ló lè tó bẹ́ẹ̀ yẹn ẹ bẹ́ẹ̀ náà ni nígbà tí àǹtí yẹn ká kọrin ẹ torí pé ó wọ aṣọ white ó ràn ní style yìí gbogbo wọn ṣe kéyìn sókè náà nìyẹn gbà yẹn mo ní ah, ah, kí ló wà lè tó yìí kí la mú wáyé gan kí la mú wáyé kí la fẹ́ mú lọ àfọwọ́bà àfilẹ̀ àwọn tó yẹ pé a lè kúrò nílé ká sọ pé à ń jáde ká má wọlé àwọn tó yẹ pé a lè wà nílé ká sọ pé a fẹ́ sùn ká má jì ẹ́ kí ló dé tí tó yẹ pé you don't have human feelings ẹ kàn gbẹ́rù ọlọ́run sórí ọlọ́run dẹ̀rẹ̀ kò sí torí ẹ̀ bínú kó pa ayé nù tọ́lọ́n bá ní kó máa fìwà wa dá wa lẹ́jọ́ gbogbo ilé ayé kò ní kó èèyàn kan gbogbo a máa jóná a máa jóná tẹ̀yìn tẹ̀yìn nígbà tó bá sun goat meat ẹ́ téèyàn kọ ṣùgbọ́n àná la inú chọ́ọ̀chì ẹ̀ sì ṣó tí wàá dogun ní ipẹ́ ti dì sóònù ẹ̀ ó dogun pẹ́ dì sóònù ẹ̀ ẹ ṣáà ti pa òun náà dẹ̀ ti lọ sinmi ẹ̀yin àwa tó kù ta wà láyé ni ká máa sáré yìí là yìí lo ẹni tá a pa ó ti lọ sinmi kò sẹ́ni tó fẹ́ lé mọ́ ẹ máa gbógun tẹni tó wà láyé ẹ máa sunkún fẹni tó ti lọ which kind life be this na which kind life be this you will see someone in the world instead of you to leave the person either the person is so far the person is not bad yet. jẹ́ kò bá gbé náà sórí so far tí o bá ti jó ẹ kò bá ranjú kókó so far tí o bá ti ranjú ẹ òun àtọ́lọ́run lẹ́lẹ́jọ́ kó kan ẹ́ but yet ẹ máa ẹ ẹ ṣàfẹ́ bring èèyàn dẹ̀ fẹ́ bá tèèyàn jẹ́ ẹ wá máa sunkún fẹ́ tó ti lọ alàgbà tó wá fún last week yìí sì wọ́n ló wá gbé fọ́tò ẹ̀ sí òkè rip alàgbà yẹn ìwọ ni woman yẹn bá wí bí kó tó di pé ó kú ọdún tí mo wà yìí ọlọ́run máa jẹ́ ń fi kú ní òkìkí. lọ́dún tí mo wà yìí ọlọ́run máa jẹ́ mọ́ bójì ọmọ. àwọn tí ò kí mi nígbà tí mo wà láyé. máa jẹ́ wọ́n fi àwòrán mi kí mi ara ìbí lọ́dún yìí. àgbà ẹni máa yẹn bá rí mi báyìí o. ọdún tí mo wà yìí ọlọ́run máa jẹ́ ń fi kú ní òkìkí. lọ́dún tí mo wà yìí ọlọ́run máa jẹ́ mọ́ bójì ọmọ. àwọn tí ò kí mi nígbà tí mo wà láyé. máa jẹ́ wọ́n fi àwòrán mi. lọ fà o prayer point àgbà ní woman yìí jùlẹ̀ ní pé àwọn tí wọn kí mi nígbà tí mo wà láyé má jọ fi fọ́tò mi ṣe rip nígbà tí n bá lọ irú alàgbà tó gbóhun tí woman yẹn last week nsìn ó padà lo fọ́tò ẹ̀ ó fi ṣe rip alàgbà sọnù it's just so painful that I don't know the alàgbà I could have give you naming ceremony give it to you back to back you see to bá ń ṣe ṣọ́ọ̀ṣì the way you run your church is different from the way some people run their church run your church and stop trespassing stop prognosing in what the other person is doing you came online disclaiming ah that kì í wa o ẹjọ torí Ọlọ́run gbà tó wá kú sẹ́yìn mẹ́rin lẹba kú ìgbà tó kú sẹ́yìn mẹ́rin lẹba kú ẹ̀yin mélòó ìmọ̀ tí ò ní kúnú yín tẹ̀sọ́lá ayédàwá ìlọ ẹni tó yẹ pé nǹkan tó lọ́run fi jọ yín lọ ni pé ikú ò kì í gbowó kò gbòbì ẹ lè bribe ẹ everybody ló máa mú lọ àtẹni tó fine àtẹni ugly àtẹni ní àtẹni tí six feet ni gbogbo àjọ máa jẹ bíyá ikú ọ níwájú ikú kí ló lè tó yẹn àwa wí táwì bàbá yẹn bàbá bàbá yìí ní ẹgbọ́n pé ẹ kí n fọ́ ọ̀rẹ́ níbi. ọ̀rọ̀ ọlọ́run yìí ọ̀rọ̀ ọlọ́run lágbára. ẹ má gbọ́ ọ̀kọ́ tí bàbá yìí ń sọ. àìkú lọ̀rọ̀ rẹ̀ títí ayé mo kí gbogbo ẹ̀dá ènìyàn a kó àkókò yìí níbikíbi tá a wà mo gbàdúrà fún wa lórúkọ ọlọ́run alààyè ààbò ọlọ́run tó dájú á lórí wa òní ni last sunday of, uh, of uh, month of April kò ní lópin ọjọ́ ìsinmi oṣù kẹrin kò ní jópin ọjọ́ wa láyé o gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ síbẹ̀ kó lọ́ọ́ forí jì wọ́n hmm. mo rẹ́ni kejì ìgbìn ọ̀run ó ti tán ojúgbà náà nìyẹn ká má fọ̀rọ̀ yẹ̀dá kálukú náà ni ó padà lọ́jọ́ kan ẹgbẹ́ ọ̀rọ̀ ọlọ́run wọ̀nyí the book of Proverbs chapter fourteen verse twelve ọ̀nà kan wà tí ó dàbí ẹni pé ó dára ní ojú ènìyàn ṣùgbọ́n òpin ọ̀nà náà ni ikú àti ìparun. ẹ máa gbọ́ o. Hmm. ó lágbára o. the book of Luke chapter twelve ìwé Luke orí kejìlá ẹsẹ̀ sixteen to twenty ó wí pé ó sì pa òwe kan fún wọn wípé ilé ọkùnrin ọlọ́rọ̀ kan so èso ọ̀pọ̀lọpọ̀ ó sì rò nínú ara rẹ̀ wípé èmi ò ti ṣe torí èmi ò níbi tí èmi ò gbé to èso mi sí ó sì wípé èyí lèmi ò ṣe èmi ò wú àká mi palẹ̀ èmi ò sì kó èyí tí ó tóbi níbẹ̀ ni èmi ò gbé to gbogbo èso àti ọrọ̀ mi jọ sí èmi ò wí fún ọkàn mi pé ọkàn ìwọ ní ọrọ̀ púpọ̀ tí a tò jọ fún ọdún máa sinmi máa jẹ máa mu máa yọ̀ hmm. verse twenty wípé ṣùgbọ́n ọlọ́run wí fún pé ìwọ aṣiwèrè ní òru ni a béèrè ẹ̀mí rẹ lọ́wọ́ rẹ ǹjẹ́ títa ní nǹkan wọ̀nyí yóò wá ṣe tí ó ti pèsè sílẹ̀ mi ò lo ọ̀rọ̀ wọ̀nyí láti kẹ́gàn ẹni tó jáde láyé ṣùgbọ́n mo ń lo ọ̀rọ̀ wọ̀nyí sínú ayé gbogbo ẹ̀yin tó kù òkú ò gbọ́ wàásù kò gbọ́ wàásù mọ́ ìgbà tó wà láyé òun náà la lè ṣe ohun gbogbo tá a lè ṣe nípa rẹ̀ arákùnrin àtàrábìnrin mò ń pariwo lórí mídíà mò ń lọ from one church to another àti bá ti rí nọ́mbà àwọn pé ọ̀pọ̀lọpọ̀ ń tà ń sí pẹ̀lú aṣọ funfun ó kù díẹ̀ káàtó kò jẹ́ ká mọ ibi tá a belongs to ẹ̀kọ́ mẹ́ta ẹ̀yìn mẹ́ta ẹbí pósí ẹgbé lọ sétí odò ẹrú gbá ẹgbé nsọ létí omi sí gbogbo ẹ̀ ká fèdè fọ̀ ká máa túmọ̀ rẹ̀ lórí mídíà létí omi ṣe gbogbo ẹ lọ agẹlẹmí mẹ́rin márùn mẹ́fà méje jọ sórí mídíà mo ṣe ń pariwo ọ̀tọ̀ ní tẹ̀yìn èèyàn ń sọ ẹjọ́ kí ló dé tí fọ́tò yára lọ́wọ́ yín láti pòtì sórí mídíà tẹ́ bá ti rẹ́ni tó kú ẹ ti rí fọ́tò àti fídíò rẹ̀ ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ kò yá lẹ́nu yín láti bá ẹnìkan ni wọ́n sọ nígbà tí ọlọ́jọ́ bá dé báyìí a máa wá dárò òtítọ́ ọ̀rọ̀ ò já ní ẹnu wa láti lè bá wọn sọ. So bí wọ́n gbọ́ bí wọn ò gbọ́ kí ló dé táwọn ò sọ tiwa lọ́jọ́ tí mo ti ń kígbe gbogbo ẹ̀yin ìyá àdúrà rẹpẹtẹ bẹ́ẹ̀ àmọ́ belongs to òkèlè gbígbẹ tòun ti àlàáfíà ó sàn ju ilé tí ó kún fún àbọ̀ pa màálù tòun ti wàhálà lọ. arákùnrin àtàrábìnrin ó bà mí lọ́kàn mo ti ní ọgbẹ́ ọkàn mo ti sunkún sínú láàárọ̀ ìdarí pé ṣé báyìí náà ló yẹ kó tán ọ̀pọ̀ sọ pé ikú ẹlẹ́gbẹ́ ni emèrè ni àjẹ́ kan ni oṣó kan ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pa àwọn wòlíì tó ń lára rẹ̀ ló pa á ẹ jẹ́ ká ronú jinlẹ̀ o gbogbo aláṣọ funfun ẹ jẹ́ àronú jinlẹ̀ àwa tá a pera wa lọ́mọ lẹ́yìn Kristi ẹ má jẹ́ ká gbàgbé ìwé ìrere Mark eight thirty six nítorí pé èrè kí ni ó jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé tó wá sọ ẹ̀mí rẹ̀ nù nípa sẹ́yìn tí onítàbí kí ni yóò fi pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀. oh my god kò yẹ kó rí bẹ́ẹ̀ but ohun gbogbo yé ọlọ́run hmm. àwa ń sáré sẹ́ndì oríṣiríṣi àwọn fídíò rẹ̀ àwọn fọ́tò rẹ̀ two. ọ̀pọ̀ lájọ kí happy new year àmọ́ lọ́wọ́lọ́wọ́ wọ́n ti dẹni ìgbàgbé wọ́n ti dẹni akọ́lẹ́gò ọ̀pọ̀ lórí bẹ̀rẹ̀ oṣù tá a fẹ́ parí yìí tí òrópin rẹ̀ báyìí just keep typing it ẹ̀ ṣeun ìgbà gbogbo ó ní kígbe yé oró ó ní kígbe yé ibo ní gbé wọ̀ nígbà tó kù tọ́dún ìmọ̀ parí ni mo wí ayé ò ní kí ọ̀pẹ̀tẹ̀. ọ̀pọ̀ àwòrán ọ̀pọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀ àsọtẹ́lẹ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ ikú ikú ikú àwọn tó ń pè mí wá ń bi mí bàbá sọ ti mọ̀ pé òun fẹ́ kú ni mi ò mà ní ìdáhùn mi ò ní ìdáhùn mi ò ní ìdáhùn ohun gbogbo yé ọlọ́run ó dẹ̀ yé àwa ènìyàn nu ayé náà bí kálukú wa ti ṣe rìn ẹ̀rù ń sọ̀rọ̀ mi dáadáa láàárọ̀ yìí ohun gbogbo tó ń sọ tó ń ṣe nígbà tó wà nínú pé ó ń kọrin nǹkan lè má lọ déédéé ṣùgbọ́n dúpẹ́ ẹ̀mí àtàlàfíà ó lè ti la ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ìdààmú wàhálà kọjá fáìn gbogbo àtàǹpè lọ́tún lóṣù tó wà ń kọrin fún wa nígbà tó dẹ̀ yí padà tó di wòlíì fáìn iṣẹ́ ọlọ́run tẹ̀síwájú náà ni. adé sọsọsọ adàbí ẹni tó ń la ara wọn àdàbí ẹni tí ò fẹ́ kí wọ́n ga àdàbí àkùkọ gàgàrà tí ò fẹ́ kákùkọ kékeré kékeré kọ. ẹ jẹ́ ká ronú sí ọ̀rọ̀ mi láàárọ̀. now ọ̀rọ̀ bàbá yẹn bóyá èmi ni èmi mo ṣì wọ́n gbọ́ o ṣé time tó yẹ kó máa sọ̀rọ̀ yẹn lélẹ̀ like àdẹ̀wíwíwí òwe lọ́pàá ò pọ̀ òwe yẹn ah, bí ọmọ ọgbọ́n bí ọmọ ọgbọ́n ọmọdé tèmi bíi pé àwọn tó máa àwọn prophetess àbí prophet tó máa sọ pé ẹ jẹ́ ewé ilé bíi pé wọ́n tọ́jú bọ̀bọ̀kúbọ̀ ìbọ̀kúbọ̀ yẹn ló máa ń mú wọn tètè kú bí ọpọlọ tèmi ṣe gbé nìyẹn o láìkí pé àwọn prophetess yẹn ẹ̀tọ́ wọn máa sọ pé ẹ já ewé eléyìí ẹ já egbò eléyìí ẹ ra rógbó eléyìí ẹ ra òbí eléyìí ẹ lo ẹ̀kọ́ eléyìí ẹ lo ẹ̀bà eléyìí ẹ lọ sí ejú omi wípé bí wọ́n tojú bọ́ ìbọ̀kúbọ̀ wọ́n mú nǹkan mímọ́ Jésù òun ló jẹ́ kí wọ́n tètè máa kú ṣé mo wà right àbí ẹ̀yin èèyàn kí lẹ́yìn rí sí ẹ comment. ọ̀rọ̀ yìí ọgbẹ́ àti ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún mi ẹ wo gbogbo tí ìránṣẹ́ ti tòjọ́ níwọ̀n bọ́ ọdún díẹ̀ ìjọ ni ká sọ ni ilé ara lárabara ni mọ́tò àsìkò ni ṣùgbọ́n lónìí wá ń kọ́ now ẹ gbọ́ mẹ́sẹ̀gì yẹn ẹ wo bí tí bàbá yẹn ti mú mẹ́sẹ̀gì yẹn bọ̀ pé wọ́n mú ilé mọ́lẹ̀ wọ́n mú ilé mọ́ Jésù kọ́ wa gbogbo nǹkan tó kó jọ níwọ̀nba ọdún díẹ̀ tó fi bẹ̀rẹ̀ ṣé lé ni ṣé mọ́tò ni ṣe property ni ìpele ni wọn kọ báyìí that means owó tí bàbá yẹn pa ni pé lẹ́nu few years olórin ní tẹ́lẹ̀ tẹ́ bá gbọ́rọ̀ bàbá yẹn ìgbà tó dẹ̀ wá gbaṣẹ́ ìránṣẹ́ lẹ́nu ọdún díẹ̀ yẹn ó sáré kọ́lẹ́jì ọ̀ràn mọ́ mọ́tò alárànbarà ṣùgbọ́n lẹ́ni wá ń kọ́ ó fi gbogbo ẹ̀ sílẹ̀ ó lọ that means woman yẹn tójú bọ̀bọ̀ kú bọ̀ nìyẹn according to that man abẹ́ ẹ̀gbọ́n speech man yẹn. oh my god okay Sorry, o mọ̀rẹ́ ní kejì èmi ọ̀rọ̀ àwa tó kù nílẹ̀ àwa bàbá adẹ wíwíwí asọsọsọ adàbí ẹni tó ń la ara wọn adàbí ẹni tí ò fẹ́ kí wọ́n ga adàbí àkùkọ gàgàrà tí ò fẹ́ kákùkọ kékeré kékeré ó kọ. ẹ jẹ́ ká ronú sí ọ̀rọ̀ mi láàárọ̀ yìí ọgbẹ́ àti ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún mi ẹ wo gbogbo ohun tí ìránṣẹ́ ti tòjọ́ níwọ̀n bọ ọdún díẹ̀ ìjọ ni ká sọ ni ilé alárabara ni mọ́tò àsìkò ni ṣùgbọ́n lónìí wá ń kọ́ oh my god ok sunrin o mọ̀rẹ́ ni kejì ìgbìn ọ̀run àwa tó kù nílẹ̀ àwọn bàbá àdúrà àdúrà ẹ̀yà àdúrà ẹ̀yìn wòlíì oríṣiríṣi ó sọ́wọ́ yín o ká lè wí nípa tiwa pé a sọ wọn tá a lè sọ a lè sọ wọn tá a lè ṣe ẹ ṣe gbogbo ẹ̀yin ènìyàn ọdún jìnnà síra o ọpọlọ ẹ yòrò ẹ gbọ́ ọ̀rọ̀ òṣì tó ń sọ. imagine an elderly man talking like this so sad seriously ni wèrè kan wá kọ you you you don't have regards to elders ẹ jọ ṣé mo bú bàbá ṣé mo bú bàbá nǹkan tí bàbá sọ bàbá sọ bí òwe mo dẹ̀ fi ọpọlọ ọgbọ́n orí tèmi mo dẹ̀ fi gbé kalẹ̀ bọ́pọlọ mi ṣe mọ́ mo dẹ̀ ní ẹ̀yin èèyàn bóyá èmi ni mi ò ṣì wọ́n gbọ́ ẹ comment nǹkan tí ẹ bá mọ̀ pé bàbá yẹn mean because ọ̀nà tó ní kálukú wa fi ń gbọ́rọ̀ ó yàtọ̀ sí ọ̀nà tá a fi ń túmọ̀ ẹ̀ kí ni mo wá sọ tí wèrè ewúrẹ́ àbí kí ló ti pe ra ẹ̀ mo tẹ̀ tí ṣàyà ìsì báàní nà mo ti báàní ẹ̀ dànù lórí péjì mi Bọ́lá Tító Saidi Lara ló ń ṣe gbogbo wọn she suffered a lot from her youth before she was called to serve God. Nothing is because she give message online. It's work for people and more so. For this pastor, God knows the truth. The man still have something in mind. Kò yé mi o. Wèrè kan tó a sọ pé did he talk as an elder? Ah, ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ẹ gbọ́ náà wọ́n láwọn sọ sọ sọ. Ó dàbí àwọn ń ṣèlara. Wọ́n láwọn sọ sọ sọ. Ó dàbí pé àwọn ń ṣèlara. Ipe kọ́wọ́ ẹnu wọn ìgbà díẹ̀ tí woman yẹn bẹ̀rẹ̀ tó sáré fi àkwáyà gbogbo nǹkan tó ní. Eh? ó dàbí kéèyàn sọ kéèyàn lọ sọ́dọ̀ èèyàn tó kú ń sìn kọ́ máa sọ pé hmm, akókó tí ń béèrè báwo ló ṣe ní owó ẹ̀ ìjọ́ òun náà ló bẹ̀rẹ̀ ẹwù nǹkan tó ẹwù ilé tó kọ́ ẹwù ilé iṣẹ́ tó ní ẹwà ọmọ tó bọ̀gìnì bọ̀gìnì ẹwù nǹkan tó ń rí ìjọ olóbìnrin àwọn táti wà ń díẹ̀ ti pẹ́ gan àní ilé ìgbàwo ló ṣe ní dájúdájú ó tọ́ bọ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn náà ìtumọ̀ ẹ̀ nìyẹn adẹ̀wá sọ̀rọ̀ pé àsìkò yìí ni ó yẹ kí bàbá yìí sọ̀rọ̀ nǹkan báyìí o because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ bá ti ṣe fídíò fún ìgbà tó wà láyé pé egbin o ìjọ olóbẹ̀rẹ̀ iṣẹ́ ìjésù o ó bá wa ń díẹ̀ ni o ibo ló ti wá tó fi kọ́lé o ibo ló ti wá tó fi ra ilé iṣẹ́ o maybe the old man has one hour. one hour for what one hour for what why will people want to be looking for someone source of e-, e-, wealth why you cannot look for someone source of ìṣẹ́ téèyàn bá ti ní owó ṣó ti yé yín tó táwọn èèyàn máa ń wádìí owó ẹ̀ bọ̀ wọn kì í wádìí ìṣẹ́ tó mu wọn tó èèyàn bá ń jìyà wọn kì í wádìí pé ìyà ṣe ń jẹ téèyàn bá ń jìyà ń sìn ẹ̀wẹ̀ mi ń sìn scarf mò ń wé yìí gbogbo ìdẹ̀lẹ̀ mọ̀ pé à ń bẹ̀ lọ́run ni mí gàrí mumu láàárọ̀ yìí gàrí mumu lọ́sàn-án gàrí mumu lálẹ́ ẹ rí mi kẹ́ máa wádìí pé sí kí ló mu gàrí láàárọ̀ kí ló mu gàrí lọ́sàn-án tí bá bẹ̀rẹ̀ sí ní jẹ tọ́kì tí mò ń jẹ ìtàn ṣímpàsì tí mò ń jẹ ìtàn búdòsà ìgbà yẹn lè máa sọ pé ibo ni zi ẹ ní wádìí ìṣe èèyàn ẹ máa wádìí ẹ ṣe ìgbà tí ọba wa lówó lẹ máa advice ẹ ìgbà tó ń ṣiṣẹ́ ẹ ní advice ẹ. ah ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ pé ẹ̀kọ́ wo nǹkan tó wá sáré ẹ̀kọ́ àyà ẹ jẹ́ ìwáyé níbẹ̀ yẹn fún yín ó dàbí ẹ̀ understand. ẹ jẹ́ ká ronú sí ọ̀rọ̀ mi láàárọ̀ yìí ọgbẹ́ àti ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún èmi ẹ wo gbogbo tí ìránṣẹ́ ti tòjọ níwọ̀n bọ́dún díẹ̀ ìjọ ni ká sọ ni ilé ara. náà ẹ gbọ́dọ̀ sí bàbá yẹn sọ wọ́n ní ẹ wo ìwọ̀nba nǹkan tí ìránṣẹ́ ti tòjọ níwọ̀nba ọdún díẹ̀ tó ṣe Jésù. ìwọ̀nba ọdún díẹ̀ ṣé ìjọ ni ká sọ ni ṣé ilé ni ká sọ ni ẹ jẹ́ ìwádìí bẹ̀yẹn fún yín dáadáa kẹ́ lè gbọ́ mi ní sọ̀rọ̀ ó yẹ gbọ́ bẹ̀. ẹ jẹ́ ká ronú sí ọ̀rọ̀ mi láàárọ̀ yìí ọgbẹ́ àti ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún ìní ẹ wo gbogbo tí ìránṣẹ́ ti tòjọ níwọ̀n bọ́dún díẹ̀ ìjọ ni ká sọ ni ilé alábàárà ni mọ́tò àsìkò ni ṣùgbọ́n lónìí wá ń kọ́ oh my god ok. ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn wèrè kan wá sọ pé you yourself don't know how to talk to elder ẹ jọ ṣé mo bú wọn ni èmi náà lágbà ń lé mo lágbà ń lé nǹkan tó máa ń bá wá nǹkan tí ó affect Nigerians nìyẹn tí àgbàlagbà bá ṣe nǹkan tí ò dáa because everybody believe pé àgbàlagbà ní right láti ṣe nǹkan tí ò da ọmọdé ni ò ní right láti ṣe nǹkan tí ò da àgbàlagbà ní right láti láti ṣe anyhow kọ́mọdé má correct ẹ no nílùú òyìnbó it's not it's, it's not done so ọmọdé gbọ́n <coughs> àgbà gbọ́n ló fi dálẹ̀ Ifẹ̀ tí àgbàlagbà bá ṣe nǹkan tí ò da <coughs> ẹ̀tọ́ ọmọdé láti sọ fún pé àgbàlagbà ẹsà ẹsma nǹkan tẹ́ ṣe yẹn kù díẹ̀ káàtó but because of wọ́n máa ń fa àgbàrá ọmọdé jẹ nílẹ̀ yorùbá tó bá fi nílẹ̀ èyìnbó tó bá fi àgbàrá ọmọdé jẹ wàá lọ sẹ́wọ̀n wàá lọ sí ẹ̀wọ̀n àgbà tó fi ń rí ọmọdé jẹ òun ni ò jẹ́ kí nàìjíríà gòkè ẹ jẹ́ sọ inú báìbù fún mi tí jésù pé kó máa fàgbàrá ọmọdé jẹ ẹ sọ nínú kùránì fún mi tí jésù ní kó máa tí ànábì ní ẹ máa fàgbàrá ọmọdé jẹ ẹ wá sọ nínú ìwé odù ifá níbi tí àwọn ìgbàrúmọlẹ̀ tí ní kó máa fi àgbàrá ọmọdé jẹ ẹ̀yin lẹ mọ̀mọ́ out of greediness yín ẹ̀yin lẹ mọ̀mọ́ fi òwe yẹn palẹ̀ nílẹ̀ yorùbá ipò kọ́ máa fàgbà rọmọ ẹdẹ jẹ. now bàbá yìí ní kọ́wọ̀n kan tí lady yẹn ti wà acquired ṣé ṣọ́ọ̀ṣì ni ṣé lé ni ṣé mọ́tò ìgbàlódé alára ń bára ni lẹ́ni wọn kọ́ ó ti lọ lẹ́nu wọn gbà tó bẹ̀rẹ̀ jésù. sọ̀rọ̀ mi yé yín ó ṣáájú mi lówó kò ní kó lówó jù mí lọ o lè ṣáájú mi kọ́lé kò ní kó kọ́ ti tiẹ̀ mọ́ tèmi èmi lè wá padà kọ́ tèmi kí tèmi nà tiẹ̀ pa kò mí n pé mo tọwọ́ bọ̀ nǹkan tí ò dáa àsìkò ìgbàlódé lonígbà ń lò now for baba to to to speak such a word this morning ọ̀rọ̀ yẹn ti ń lọ láàrin àwọn alàgbà tó kù yẹn pé ẹ ẹ wo ọmọbìnrin yẹn gan-an Ah, orin orin màá ló ń kọ tí ò rọ́wọ́ mu dúpẹ́ tá a bá gbọ́ speech bàbá yẹn láti bẹ̀rẹ̀ nǹkan tó sọ nìyẹn wọ́n nígbà tó ń kọrin táwọn máa ń pè kò rí ọwọ́ mú bẹ̀ ó dẹ̀ ti wá gba Jésù nìyẹn ó ti wá gbaṣẹ́ ìránṣẹ́ nìyẹn so be it that means ẹnu ọ̀gbà tó gbaṣẹ́ ìránṣẹ́ yẹn sìn ló rọ́wọ́ mú ìtumọ̀ ẹ̀ ni pé ọwọ́ ẹ̀ ò mọ́ kí ló wà nù tí o bá ti ń ṣe nǹkan tí wò ó rọ́wọ́ mú bẹ̀ kì í ṣọ̀nà ẹnìyẹn èmi lè wá ṣe pé mi rọ́wọ́ mú èèyàn má bèrè ibi tó rí ti ń tà ní. àìmọye èèyàn nílùú òyìnbó àìmọye èèyàn láti báńlù òyìnbó tó yẹ pé wọ́n ti lo thirty years forty years tóun ti níwèé ìgbélú àìmọye èèyàn tẹ̀lé ló máa bá ẹ tó máa níwèé ìgbélú ìgbà tẹ́mi wà nílùú òyìnbó tí mo wà ní Germany mo ti lo three to four years mi ti gbàwé èèyàn tó dé lẹ́yìn mi kò tí lò tó seven months ó dẹ̀ gbàwé ìgbèlú èèyàn tó dé lẹ́yìn mi èmi dẹ̀ ti lò four years mi ò tí ì níwèé èèyàn tó dé lẹ́yìn mi ó gba ìwé ìgbèlú láì tí lò tó seven months. so kí wọ́n máa jealous yìí pé ó lọ ṣe jùjú ni lọ ṣe fún níwèé no àsìkò oníkálukú yàtọ̀tọ̀ ẹlòmíì búrùjì ẹ̀ máa dé sí láàárọ̀ ìwọ tó jẹ́ pé ọwọ́ alẹ́ ni búrùjì tiwọ́ tó bá lọ ń jẹ́ lọ́sẹ̀ tí búrùjì ẹ̀ bá dé sí láàárọ̀ ìwọ ló máa jẹ́ gba ìlú ó máa sáré kú ni ẹlòmíì ọwọ́ ọ̀sán ni búrùjì máa dé sí lọ́wọ́ ìwọ tí búrùjì ẹ̀ dẹ̀fẹ̀ dé lọ́wọ́ alẹ́ tó bá lọ ń jẹ́ lọ́sí ẹ̀ ó máa sáré kú ni. ṣe understand because according to the òwe tí bàbá yìí pa wọ́n pa òwe yẹn bíi pé nǹkan tí lady yẹn tọwọ́ bọ̀ òun ló mẹ̀mí ẹ̀ lọ They don't know about She was a qualified medical doctor. She's running a clinic. She's established. She's fashion business and saloon. Seriously. Now, one believe pé Jésù Jésù Jésù because irú àwọn alàgbà mi prophetess mi tí wọn ò níṣẹ́ come ju kọ́ máa fi iṣẹ́ ìránṣẹ́ jẹun lọ tí wọn ò look at what they are insinuating now kó our Baba Kuboni. Eh? àwáwí tán wèrè kan ní you don't have elders èmi leaders leaders mi ti bá ọkọ jẹ́ pé àwọn ní family mi nílò náà ti sọ̀rọ̀ tó dáa wọn bá jẹ́ àgbàlagbà we go correct them ìpè ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ àwa la wà expose àwa la máa sọ fún wọn pé báyìí láyé ṣe ń yí sí gbogbo mentality ayé àtijọ́ yẹn ikọ̀ máa ń fàgbàrọ̀ ọmọdé jẹ ẹ dá padà ẹ dá padà kò work mọ́ ẹ má fàgbàrọ̀ ọmọdé jẹ àgbàtẹ́fínrán ọmọdé jẹ ni ò jẹ́ kí áfíríkà gùnkè áfíríkà padà sẹ́yìn ni. ẹni pé ẹ ti sunkún sunkún ẹ sunkún wá ìtẹ́wá ń sọ pé gbogbo nǹkan tó kó jọ let's reason now ah, ọ̀rọ̀ bàbá yẹn ó dẹ̀ tẹ́ bá gbọ́ láti bẹ̀rẹ̀ tẹ́ bá gbọ́rọ̀ bàbá yẹn láti bẹ̀rẹ̀ mo ń bọ̀. tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ bàbá yẹn láti bẹ̀rẹ̀ bàbá yẹn sọ sọ pé olórin ni kò ní nǹkan kan ìgbà táwa gba jésù ló ṣẹ̀ṣẹ̀ wàá ní nǹkan lẹ́nu ẹgbọ́n kan tí bàbá yẹn sọ láti bẹ̀rẹ̀ mo fẹ́ kẹ́ fókọ̀sì mi ní sọ̀rọ̀. Hmm. ọ̀rọ̀ ọlọ́run yìí ọ̀rọ̀ ọlọ́run lágbára àìkú lọ̀rọ̀ rẹ̀ títí ayé mo kí gbogbo ẹ̀dá ènìyàn a kó àkókò yìí níbikíbi tá a wà mo gbàdúrà fún wa lórúkọ ọlọ́run alààyè ààbò ọlọ́run tó dájú á lórí wa òní ni last sunday of, uh, of uh, month of April kò nílò pé ọjọ́ ìsinmi oṣù kẹrin kò ní jókòó ọjọ́ wa láyé o gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ síbẹ̀ kó lọ́ọ́ foríjì wọn hmm. mo rẹ́ ní kejì ìgbìn ọ̀run ó ti tán ojúgbà náà nìyẹn mo yẹ̀dá kálukú náà ni ó padà lọ́jọ́ kan ẹgbẹ́ ọ̀rọ̀ ọlọ́run wọ̀nyí ní okòfẹ́ proverb chapter fourteen verse twelve ọ̀nà kan wà tí ó dàbí ẹni pé ó dára ní ojú ènìyàn ṣùgbọ́n òpin ọ̀nà náà ni ikú àti ìparun hmm. ó lágbára o. The book of Luke chapter twelve ìwé Luke orí kejìlá ẹsẹ̀ sixteen to twenty ó wípé ó sì pa òwe kan fún wọn wípé ilé ọkùnrin ọlọ́rọ̀ kan so èso ọ̀pọ̀lọpọ̀ ó sì rò nínú ara rẹ̀ wípé èmi ò ti ṣe torí èmi ò níbi tí èmi ò gbé to èso mi sí ó sì wípé èyí lèmi ò ṣe èmi ò wú àká mi palẹ̀ èmi ò sì kó èyí tí ó tóbi níbẹ̀ ni èmi ò gbé to gbogbo èso àti ọrọ̀ mi jọ sí èmi ò wí fún ọkàn mi pé ọkàn ìwọ ní ọrọ̀ púpọ̀ tí a tò jọ fún ọdún máa sinmi máa jẹ máa mu máa yọ̀ hmm. verse twenty wípé ṣùgbọ́n ọlọ́run wí fún pé ìwọ aṣiwèrè ní òru ni a béèrè ẹ̀mí rẹ lọ́wọ́ rẹ ǹjẹ́ títa ní nǹkan wọ̀nyí yóò wá ṣe tí ó ti pèsè sílẹ̀ mi ò lo ọ̀rọ̀ wọ̀nyí láti kẹ́gàn ẹni tó jáde láyé ṣùgbọ́n mo ń lo ọ̀rọ̀ wọ̀nyí sínú ayé gbogbo ẹ̀yin tó kù òkú ò wàásù kò gbọ́ wàásù mọ́ ìgbà tó wà láyé òun náà la lè ṣe ohun gbogbo tá a lè ṣe nípa rẹ̀ arákùnrin àtàrábìnrin mo ń pariwo lórí mídíà mo ń lọ from one church to another àti bá ti rí nọ́mbà àwọn pé ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe pẹ̀lú aṣọ funfun ó kù díẹ̀ káàtó kò jẹ́ ká mọ ibi tá a belongs to ẹ̀kọ́ mẹ́ta ẹ̀yìn mẹ́ta ẹbí pósí ẹgbẹ́ lọ sétí odò ẹrú gbá ẹgbẹ́ nsọ létí omi ṣe gbogbo ẹ̀ ká fọ̀ ká máa túmọ̀ rẹ̀ lórí mídíà létí omi ṣe gbogbo ẹ lọ akẹlẹmí mẹ́rin márùn mẹ́fà méje jọ sórí mídíà mo ṣe ń pariwo ọ̀tọ̀ ní tẹ̀yìn èèyàn ń sọ ẹjọ́ kí ló dé tí fọ́tò yára lọ́wọ́ yín láti pùtì sórí mídíà tẹ́ bá ti rẹ́ni tó kú ẹ ti rí fọ́tò àti fídíò rẹ̀ ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ kò yá lẹ́nu yín láti bá ẹnìkan ni wọ́n sọ. nígbà tí ọlọ́jọ́ bá dé báyìí àmọ́ wa dárò òtítọ́ ọ̀rọ̀ ò yá ní ẹnu wa láti lè bá wọn sọ. So bí wọ́n gbọ́ bí wọn ò gbọ́ kí ló dé táwọn sọ tiwa lọ́jọ́ tí mo ti ń kígbe gbogbo ẹ̀yin ìyá àdúrà rẹpẹtẹ bẹ́ẹ̀ àmọ́ belongs to òkèlè gbígbẹ tòun ti àlàáfíà ó sàn ju ilé tí ó kún fún àbọ̀ pa màálù tòun ti wàhálà lọ arákùnrin àtàrábìnrin ó bà mí lọ́kàn jẹ́ mo ti ní ọgbẹ́ ọkàn mo ti sunkún sínú láàárọ̀ ìdarí pé ṣé báyìí náà ló yẹ kó tán ọ̀pọ̀ sọ pé ikú ẹlẹ́gbẹ́ ni emèrè ni àjẹ́ kan ni oṣó kan ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ nípa àwọn wòlíì tó ń lára rẹ̀ ló pa á. ẹ máa gbọ́ o. ẹ jẹ́ ká ronú jinlẹ̀ o gbogbo aláṣọ funfun ẹ jẹ́ àronú jinlẹ̀ àwa tá a pera lẹ́yìn Kristi ẹ má jẹ́ ká gbàgbé ìwé ìrere mark eight thirty six nítorí pé èrè kí ni ó jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé tó wá sọ ẹ̀mí rẹ̀ nù nípasẹ̀. ẹ gbọ́ ẹ gbọ́ kóòdù yẹn ẹdìbẹ̀ yẹn mú ẹ wá gbọ́ mi. sẹ́ni tí onítàbí kí ni yóò fi pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀. oh my god kò yẹ kó rí bẹ́ẹ̀ but ohun gbogbo yé ọlọ́run hmm. àwa ń sáré sẹ́ndì oríṣiríṣi àwọn fídíò rẹ̀ àwọn fọ́tò rẹ̀ two. ọ̀pọ̀ lájọkẹ́ happy new year àmọ́ lọ́wọ́lọ́wọ́ wọ́n ti dẹni ìgbàgbé wọ́n ti dẹni akọ́lẹ́gò ọ̀pọ̀ lórí bẹ̀rẹ̀ oṣù tá a fẹ́ parí yìí tí òrópin rẹ̀ báyìí just keep typing it ẹ ṣeun ìgbà gbogbo ó ní kígbe yé oró ó ní kígbe yé ibo ní gbé wọ̀ nígbà tó kù tọ́dún ìmọ̀ parí ni mo wí ayé ò ní kí ọ̀kẹ́dẹ́. ọ̀pọ̀ àwòrán ọ̀pọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀ àsọtẹ́lẹ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ ikú ikú ikú àwọn tó ń pè mi ò mà ní ìdáhùn ẹ tún di ibẹ̀ yẹn mú ẹ di kóòdù ibẹ̀ yẹn mú. mi ò ní ìdáhùn mi ò ní ìdáhùn ohun gbogbo yé ọlọ́run ó dẹ̀ yé àwa ènìyàn nu ayé náà bí nǹkan kò wá ti ṣe rìn ẹ̀rù ń sọ̀rọ̀ mi dáadáa láàárọ̀ yìí ohun gbogbo tó ń sọ tó ń ṣe nígbà tó wà nínú pé ó ń kọrin nǹkan lè má lọ déédéé. ṣe ti gbọ́. ṣùgbọ́n dúpẹ́ ẹ̀mí àtàlàfíà ó lè ti la ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ìdààmú wàhálà kọjá fáì. ẹ máa gbọ́ o. gbogbo àtà ń pè lọ́tún lóṣù tó wà ń kọrin fún wa nígbà tó dẹ̀ yí padà tó di wòlíì fáì iṣẹ́ ọlọ́run tẹ̀síwájú náà ni ṣùgbọ́n ká sọ pé eléyìí tá a bá mú mi léyìí tá a bá ṣe léyìí. ṣé ti ń gbọ́ ẹ gbọ́ kóòtù yẹn ẹ gbọ́ cold tí bàbá yẹn jù bẹ́ẹ̀ yẹn bíi pé wúmà yẹn ìgbà tó ń kọrin ọ̀nà ò là but kẹ́lẹ́ tó join iṣẹ́ ìránṣẹ́ ká mélè mọ́ eléyìí ká mélè mọ́ eléyìí ká mélè mọ́ eléyìí ṣé ń gbọ́. adẹ wíwíwí asọsọsọ adàbí ẹni tó ń la ara wọn. bàbá ṣe ti ń gbọ́ bẹ́ẹ̀ yẹn bàbá yẹn ní àwa wíwíwí asọsọsọ adàbí ẹni tó ń la ara wọn wọ́n ní nígbà ó ní nǹkan tó ti là kọjá nígbà tó ń kọrin fine ìgbà tó dé wá sọ pé iṣẹ́ ìránṣẹ́ òun fẹ́ join iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ tẹ̀síwájú ṣùgbọ́n ká mélèé mọ́ ilé yìí ká mélèé mọ́ ilé yìí àwíwíwí asọsọsọ àdàbẹ́ni tó ń lara wọn tẹ́ ẹ̀ bá gbọ́ bẹ̀ yẹn ẹ jẹ́ rìnwá ìdìbẹ̀ yẹn fún yín díẹ̀ sí. nígbà tó wà nínú pé ó ń kọrin nǹkan lè má lọ déédéé. ẹ má gbọ́ o ṣùgbọ́n dúpẹ́ ẹ̀mí àtàlàfíà ó lè ti la ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ìdààmú wàhálà kọjá fine. fine. gbogbo àtàǹpè lọ́tún lóṣù tó wà ń kọrin fún wa nígbà tó dẹ̀ yí padà tó di wòlíì fine iṣẹ́ ọlọ́run tẹ̀síwájú náà ni ṣùgbọ́n ká sọ pé eléyìí tá a bá mú mi eléyìí tá a bá ṣe eléyìí a dẹ̀ wíwíwí asọ́sọ́sọ́ a dàbí ẹni tó ń la ara wọn. ṣé ń gbọ́ àdàbí ẹni tí ò fẹ́ kí wọ́n ga àdàbí àkùkọ gàgàrà tí ò fẹ́ kákùkọ kékeré kékeré kọ. ẹ jẹ́ ká ronú sí ọ̀rọ̀ mi láàárọ̀ yìí ọgbẹ́ àti ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún mi ẹ wo gbogbo tí ìránṣẹ́ ti tòjọ níwọ̀n bọ ọdún díẹ̀ ìjọ ni ká sọ ni ilé ara lárabara ni mọ́tò àsìkò ni ṣùgbọ́n lónìí wa ń kọ́ oh my god. now nínú ọ̀rọ̀ yẹn náà ni bàbá yẹn ti mú jáde wípé àwọn wíwíwí àwọn sọsọsọ àwọn dàbí onílara ṣùgbọ́n kọ́ wá wo ìwọ̀nba àsìkò díẹ̀ tó fi ṣe iṣẹ́ jésù ṣé ti ilé ni ká sọ ni àbí ti ṣọ́ọ̀ṣì gànràn ká sọ àbí ti property mọ́tò àsìkò tá a sọ tó kó jọ gbogbo ẹ̀ léni wá ń kọ́ is a message. ok sọrin o mọ̀rẹ́ ni kejì èmi ọ̀rọ̀ àwa tó kù nílẹ̀ àwọn bàbá àdúrà àwọn àdúrà ẹ̀yà àdúrà ẹ̀yìn wòlíì oríṣiríṣi ó kù sọ́wọ́ yín o ká lè wí nípa tiwa pé a sọ wọn tá a lè sọ a dẹ̀ sí wọn tá a lè ṣe ẹ ṣe gbogbo ẹ̀yin ni. kí ló ṣe ẹ̀yin blọ́gà faniran ọmọbọ́lájí kí ló ṣe ẹ̀yin blọ́gà o ń béèrè èmi náà ń béèrè ni bàbá yẹn sọ̀rọ̀ bí òwe bí òwe èmi náà dẹ̀ ń béèrè question lọ́wọ́ àwọn èèyàn tó wọ́n lè mọ ìtumọ̀ òwe kí ló wá ṣe ẹ̀yin blogger kí la ṣe. ṣebí nǹkan ta rí la play ṣé mi mo sọ ni ẹ <coughs> eh? ṣé mi mo sọ ni ṣebí nǹkan ti tẹ ẹ rí tẹ fetí yín gbọ́ ẹ jọ ṣé mi ṣé mi èmi mo sọ̀rọ̀ sí bàbá bèbí bàbá ń sọ̀rọ̀ bàbá fún wa ń wà sí mo dẹ̀ play ẹ̀ kí ni ti blogger ṣiṣẹ́ faniran faniran ọmọbọlájí èwo ti blọ́gà ẹ bá ń béèrè lọ́wọ́ Fáníran torí ẹ ti ń sọ wá lẹ́nu o bàbá yìí sọ̀rọ̀ lówelówe èmi náà dẹ̀ sọ fáwọn èèyàn pé ẹ di ọ̀rọ̀ yẹn mú o lówelówe kí n tèmi ṣáàbù bàbá ni ṣe rí wa ká bú bàbá. Ah, mo sọ fáwọn èèyàn pé ẹ gbọ́ o ẹ gbọ́ point tí bàbá yẹn mú síta o ṣebí wọ́n sọ point ni kàmáyé ti sọ̀rọ̀ sàrọ̀ ẹ̀yin búlágà yìí kàmáyé sọ̀rọ̀ ẹ̀yin búlágà yìí ẹ̀yin búlágà yìí ṣé ẹ̀fọ́ òótọ́ ọ̀rọ̀ mọ́ kakú gbẹnu wa dákẹ́ kí gbogbo akú máa parọ́ fúnra wa torí irọ́ ló gbayé òtítọ́ ti di wàhálà olótítọ́ ìlú nìka ìlú. Ah. olótítọ́ ìlú nìka ìlú irọ́ ló pa ayé kan ẹni tó bá ti bá yín ọ̀rọ̀ ni kinní kan ṣá kinní kan ṣá ẹnu ẹni gbogbo àjọ wà yẹn ṣebí láìlé náà ni ta ni ò lọ àtiwọ́ tó fagídí wowó àtiwọ́ tó fẹ̀sọ̀ wowó àtiwọ́ tó lówó àtiwọ́ tálíkà gbogbo àná la máa lọ kí wá ní èyí blọ́gà ìṣá bí ò ní rọ òfò ó lágbára o anyways this beautiful woman here tẹ́ won't be by. bì báyìí ó ti bá tiẹ̀ lọ nìyẹn mo ń bọ̀ mo wá fídíò ẹ̀ kan tí mo fẹ́ play fún yín. beautiful woman ẹ jẹ́ ń lò ẹ̀ woman tẹ́ ń rí she has got She has gone with her beauty. She has gone with her beauty. Now it's termite. kokoro idi. We eat the beautiful of his skin. Kokoro idi. We eat the beautiful glowing <coughs> flawless skin kokoro we hit it kokoro we hit it me and you kokoro we hit us me and you our flawless skin our mi ò lè sùn without AC ẹ̀gbọ́n nǹkan tí woman kan sọ nínú eh, life to wọ́n ṣe níbi tó ti fẹ́ sin woman yẹn ó ní ó ní mọ́mì tó jẹ́ pé inú ilé tó tẹ́ wọn sí yẹn ìyẹn lẹ́yìn alẹ́ àná ló ń sọ̀rọ̀ yẹn o ó ní wọn kì í lè dúró síbẹ̀ fún twenty minutes wọ́n máa ń ní ẹ bá mi flit ibẹ̀ yẹn ibẹ̀ yẹn ń rùn mí láì kó dọ̀ yẹn ẹ bá mi the girl is saying it live and direct on live ó wà lórí page mi ó ní mọ́mì máa ní ẹ bá mi flit ibẹ̀ yẹn ibẹ̀ yẹn mi láì kó dọ̀ ẹ̀ ó ní wọ́n wá dẹni tó tẹ́ síbẹ̀ ibi tí wọn kì í láì kó dúró sí. Si ó ní wọ́n wá di ẹni tó tẹ́ síbẹ̀ pé wọ́n wá lè dìde kó sọ pé ó ń rùn ó ní ẹ mọ́mì tó máa ń ní ẹ bá mi flit ibẹ̀ yẹn now ìwọ tó máa ń sọ pé mi ò lè sùn without AC mi ò lè ṣe kinní kan without kinní kan gbogbo àwọn ọ̀rẹ́ mi tí ì bá rí wọn mi ò lè sùn kòríkòsùn ni wá gbogbo àwọn tó ń sunkún wípé ó máa ń ṣe wọn lóore tó ń sunkún gan gbà tó rí pósí ẹ̀ gélé tí alàgbà yẹn ni èwo nu yín ló fẹ́ kó sínú kòtò tó wá fẹ́ sí stop hypocrisy gbogbo wọn ń gbẹnu dákẹ́ ni wọn ò sunkún mọ́ she has been lying down in her last apartment tí èmi àti yín tá bá mọ̀ wọn ara wa ni ìtàfínra wọn èka tú èka sàárè ló yẹ ká máa rà sílẹ̀ ká dẹkọréètì ẹ̀ dáadáa because ibi tá máa wà tí ayé máa fi jáyé tí ìgbà máa fi jẹ́gbà nìyẹn for the rest of our life ibẹ̀ láti máa lo sẹ̀mí ayé wa débi pé èèyàn ọdún téèyàn máa tún lò nù sàárè gan á tún ju iye ọdún tó máa lò tó lò ńgbà tó wà láyé lọ kí ló dé tá a máa tún sáré wa ṣe. ẹ kábíyèsí Elédùmarè egbin ti bá tiẹ̀ débi kan nìyẹn o ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ló wá ń question wealth ẹ̀ wọ́n question wealth ẹ̀ due to pé ilé tó kọ́ ilé alárànbarà tẹ́ bá dẹ̀ wọ àwọn mọ́tò tí wọ́n máa yẹn nínú compound ẹ̀ bọ́gínní ní bọ́gìnì bọ́gìnì wọ́n ní woman yẹn ṣí supermarket àwọn èèyàn ń question ni ṣùgbọ́n tó bá dé ìdá náà ló pa kó má kú mọ́ o torí ikú tẹran sẹ́ni ire kó lọ pa òun náà ló ń padà wá pẹ̀yẹn ní ibi tẹran kí là ń fa ayé nira wa lára fún now let us ask ourselves who is next ta ni ikú kàn gbogbo àwọn máa ṣe báyìí èmi kọ́ èmi kọ́ èmi kọ́ ṣùgbọ́n ẹni tí ò ní dàgbà nù wa ò ní dàgbà ẹni tó bá dẹ̀ máa dàgbà máa dàgbà. yes immediately the man of God said the video is here video yẹn rèé náà tí màá yẹn sọ bẹ́ẹ̀ gbogbo wọn tó ń ké kò sẹ́ni tí kò dùn ẹ jọ. praise the lord ti tọrọ ẹ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ yìí ìkòtò tí wọ́n gbẹ́ sílẹ̀ fún igbe ọ̀run bẹ̀ yẹn nígbà tí a bá gbé òkú rẹ̀ sínú rẹ̀ ta ló máa fò sínú ẹ̀ pé dé òun So don't let us behave like hypocrites alright kò sí ẹni tí ó dùn tó àwa ta wà mí báyìí tó èmi gangan because of my relationship with her I brought her up in the spiritual and in the physical I brought her up gbogbo àwọn ọmọ wọn yọwọ́ mi ni wọ́n bí wọn sí èmi ni mo ní wọn ọ̀rọ̀ kò lè dùn yín tó mi don't let us be hypocrites listen to me all of us are going to die ẹ fẹ́ ẹ̀kọ́ a máa kú njọ́ kan ọjọ́ yẹn lolúkálukú mọ̀ and ọlọ́run òde sọ wípé a ní láti darúgbó kó tó di pa so let us behave well don't let us deceive ourselves. ṣe ti gbọ́ bàbá yìí ní ọlọ́run ò sọ pé a máa darúgbó ká tó kú but àwọn pásọ̀ kan máa ń sọ pé nínú bible ni àwọn pásọ̀ kan máa ń pèsè pé ọlọ́run ní ọlọ́run promise wa ní hundred years gba gbọ́dọ̀ lo hundred years ká tó kú ìgbé tí wọn bá kú kékeré kò ní rọrùn o ṣe báwọn pásítọ̀ kan máa sọ bẹ́ẹ̀. don't deceive yourself. even lẹ́yìn ìgbà tí a bá sí tán ta ni nínú yín ni kò ní jẹun tani kò ní sùn tani ò ní rẹ́rìn tani ò ní lọ sílé ijó don't deceive yourself don't let us disrupt this service okay these are the reasons we said the the the corpse must not be buried yesterday.